nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan tenant lu láńlọ́ọ̀dù ẹ̀ dákú. ìwájú onídàájọ́ Abubakar Sodiq ti ilé-ẹjọ́ kan tó wà lágbègbè Kabusa Grade One Area Court tó wà nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa ni wọ́n fojú ọ̀gbẹ́ni Chris Okoye ẹni ọdún mẹ́rìnlélógójì kan bà ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó lu láńlọ́ọ̀dù rẹ̀ ní àlùbami ó sì pọ̀ débi pé ìyẹn dákú ọ̀sibítù ló sì gba láńlọ́ọ̀dù ọ̀hún sílẹ̀ lọ́wọ́ ikú òjijì aláròye gbọ́ pé ọ̀rọ̀ tí kò tó nǹkan kan ló ṣẹlẹ̀ láàrin bàbá onílé yìí àti ayálégbé rẹ̀ tí wọ́n jọ ń gbé lójúlé kejì òpópónà niger nova ní apó ṣùgbọ́n èyí tí chris ti ṣe ayálégbé yìí bá fi ṣe sùúrù pẹ̀lú bàbá onílé rẹ̀ ṣe ló mú un lù tó sì lù ú bàjẹ́ kó tó di pé àwọn kan sáré gba bàbá ọ̀hún sílẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ yìí tí wọ́n sì gbé lọ sí ọsibítù lẹ́yìn tó dákú tán ọlọ́pàá olùpẹ̀jọ́ os ọ̀ṣọ́ tó fojú olùjẹ́jọ́ balẹ̀-ẹjọ́ lọ́jọ́ ẹtì friday ọjọ́ karùn-ún oṣù kínní ọdún 2024 yìí sọ nílé ẹjọ́ ọ̀hún pé olúwa mi ọjọ́ kẹta oṣù kínní ọdún yìí ní ọ̀gbẹ́ni chris hu ìwà ọ̀daràn ọ̀hún tó lu láńlọ́ọ̀dù rẹ̀ tí wọ́n jọ ń gbélé papọ̀ lẹ́yìn tí chris lu bàbá onílé rẹ̀ dáadáa tán ni bàbá ọ̀hún wá fẹjọ́ rẹ̀ sun àwọn ọlọ́pàá agbègbè náà táwọn yẹn sì lọ́ọ́ fi ọwọ́ òfin mú un nílé rẹ̀ tẹ̀sán àwọn agbófinró ni Chris ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun hùwà náà ṣùgbọ́n èṣù ló gbọ́wọ́ òun lò lásìkò tóun àtàwọn ọmọ òun méjì kan táwọn ọlọ́pàá láwọn ń wá báyìí tí wọ́n jọ dáwọ́ jọ lu bàbá onílé àwọn gidigidi gbogbo ìwà pálapàla tí kìrìsì hù yìí pátá ni olùpẹ̀jọ́ sọ pé kì í ṣe ohun tó dáa tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ó sì tọ́ka sí abala òfin kan láti fi gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ ṣá o Chris tí í ṣe olùjẹ́jọ́ ní òun kò jẹ̀bi pẹ̀lú àlàyé o adájọ́ wa ní kí wọ́n lọ ju Chris sẹ́wọ̀n títí di ọjọ́ kẹrìndínlógún oṣù yìí táwọn ọlọ́pàá fi máa rí àwọn ọmọ Chris tí wọ́n jọ hùwà láabi ọ̀hún ṣùgbọ́n tí wọ́n ti sá lọ báyìí mú. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.